أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم وسيف استعلت به همته أصلا ذلك صيف استعلت به همة حتى رمى أبعد شاوي المرتمى فجرع الأحبوش ثم الناقعة فجرع الأحبوش ثم الناقعة فجرع واحتل من جمدان محراب الدمى واحتل من جمدان محراب الدمى واحتل من جمدان محراب الدمى ثم بنو هند باشرت نيرانه ثم هند باشرت ثم ابن هند باشرت نيرانه نيرانه يوم هو رات تميما بالصلاه يوم هو راس سليما بس ما اعتنني يأس يناجي إمتي ما اعتن لي يأس يناجي همتي إلا تحداه رجاء فكتما إلا تحداه رجاء فكتما ألية باليعملاء ألية باليعملات يرتمي ألية باليعملات يرتمي بأن جاءوا بين أجواز الفلاح بأن جاءوا بين أجواز الفلاح خوص كأشباح الحنايا دمر خوص كأشباح الحنايا خوص كأشباح الحنايا دمر يرعفن بالأمشاج من جذب البرى يرعفون بالأمشاج من جذب البرى يرعفون في بحر جذب وبالضحى يطفون في الآل إذا الآل يطفون في الآل إذا الآل طفى أخفافهن من حفاء ومن وجاه من مرسومة تخضب مبياد الحصى مرسومة تخضب مبياد الحصى يحملن كل شاحب محقوكف من طول تبقى بالغدو والسرى براء طول الطوال

حتى إذا قابلها استعبرنا يملك دمع العين من حيث جرى ثم تفاف وانسنا مستلما ثم تجاء المروتين فسعى فأوجب الحج وسن عمرة من بعد ما حج ولبى ودعا من بعد ما حج ولبى من بعد ما عج ولبى ودعا ثم تراح في الملبين إلى حيث تحج المعزمان ومنى حيث تحج المعزمان ومنى ثم أتى التعريف يقرم خبتا مواقفا بين الأؤال فالنطا وسعنا فالسبع وسبعا بعدها وسعي ما بين العقاب والصوى وراح للتوضيح في من قدر في من راح قد وراح قد أحرز أجرا وقلا هجر اللغى Ìtí ọ̀tà yóò súnmọ́ kó jẹ́ èjì bí lógún. Eh, àfáàsùn ń bá wa lẹ́yìn tí wọ́n ti sàlàyé fún wa nípa inú olùkọ́yìs àti bí ó ṣe ní àkólé kan ńláńlá tí kú mu lọ́wọ́ tí ò jẹ́ kí ó rí bi débi tí ń fẹ́ dé nípa àbúrújábúrì tí inú wọn tó jẹ́ àìsàn tó mu lọ́wọ́ tí ò tí ó fẹ́ ibn al-ashajj tí òun náà jẹ́ baálẹ̀ ìlú kan èyí tí òun àti hajjaj jọ ní wàhálà tó ní èyí tí hajjaj fi wá pa òun kò yẹ apara òun hizara ishmatil ẹ̀dá káwọn ọ̀tá má máa ń fún dé títà lọ́pàá tí zàbá zàbá kí ló mọ̀ pa zàbá ó fẹ́ fẹ́ zàbá ṣùgbọ́n ikú òjò kó padà ríbi débi tí ó fẹ́ dé bákan náà yẹ̀zídù tó náà jẹ́ ibn muhallabi tó fẹ́ gbàjọba náà bànú umayya kò padà láǹfààní àti ríbi gbàjọba nígbà tí alifahalu ọmọ alifahalu dìde sí tó pa kí ló fà tí òfin débi fẹ́ dé ikú náà ni bákan náà ó sàlàyé fún wa nípa amúrò Ah, tí ó jẹ́ pé ibùnà àdíyì tó padà lọ pa kí ni azàgbà sóbẹ̀ ní akadé nínú àwọn ìtàn àwọn ẹni ńláńlá tó ti lọ nínú ìtàn alágbá ní àwọn ìkàn tí àwọn alágbá máa ń kà wọ́n sí ìkàn nínú ìtàn wọn kíá nínú àwọn ìtàn tá a ní kọ́ wò báyìí ṣẹlẹ̀ tí ń jẹ́ ìkàn ẹni tó bá fẹ́ lákòólé kà àwọn eléyìí yẹn lè tọ́ka sọ kíá àkólé kà ga wọ́n sì pọ̀ zúù àkólé kà wọ́n ni wọ́n sáyé fún ní sáà láti bí híhí mátù sáyé fún orúkọ ìrìn nígbẹ̀ àmbọ̀ lórí istaalat wọ́n ni àlá ọgá istaalat bí híhí mátù ayé lahu himmatu àlìyà ó kan gàtúgà sọ jáǹpẹ̀ ní mátù àlìyà ni pé látòjú ẹ̀sìn kan sì gbé ìrọ̀lẹ́ ọjà àti ìpínlẹ̀ fẹ́ dà ní ọjọ́ ìrọ̀lá nínú kéwà fẹ́ dà bí mọ́mọ́ àdúgbò wa ni mọ́mọ́ àdúgbò jẹ́ ìdíkàwá tíà إما وعالية قناة الجو مفادع بشافعي ما مشافعي ما بدع به هذه إما عالية ولجنة هنا لمي هو تفاين على علمنا قمنا تيدا وقمنا الآن فلاتة وقلاكا تنزل البيل بيل فلاتي إمة وتقلو لمثل ما إمة تيم بلقى ينقع علمنا فلو دي بيجيبسلو هذه إمة عالية سواء استعلت به همته أي له همة عالية ọ̀rọ̀ ma ó ju kò ó ju ó ju kàbí ẹ̀yàn wọ́n mú yóò ó ju òkò síbi kan bàtí yóò wá ju kò ọba fún ìyàdókò fún kíyàn ju kíyàn méjì bá ju kan lómi ó ju níbi tí ò ní kò ní jìnà lómi ó sì ju gá lápẹjú inú àṣà rẹ lára ilẹ̀ Yorùbá ẹni wọn fẹ́ ra lẹ̀ okò ní wọn fẹ́ ra lẹ̀ alẹ́kọ̀ọ́ ni ọmọ rẹ máa ń fokò òfokò àti ibi tó bí tí ọwọ́ rẹ bó tó bá ju òkò yìí ìjókòó bá rà lọ lálẹ́ sí ni. ọ̀sà òde ẹlòmí ó kò ní jù díẹ̀ ẹlẹ́kọ̀ọ́ ni lẹ́gbẹ́ ó sì ju ó lè ju wọ́n ní rọ̀ máa àdàṣà àwìn nígbà tó ń tọ̀ ń gbà tí ó kí ka rè ga rọ̀ máa àdàṣà àwìn ó ju ibi tó jìnà ká ṣáàwù jìnà ní jìnà wọ́n abọ̀ ibi tí ó jìnà ti lè fọkàn sọ pé ibi tó jù sí ilé à ń kẹ́lìmà kẹ́lìmà ni ọ̀ jáduwa ó ní kíyàn fún yàn ní nǹkan tí ò fẹ́ mú mú báwọn yẹn fi máa ń rọ ọmọ ní ẹ̀mẹ́tẹ̀dínà duwánù ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ òbí ṣùgbù sọ́lá ṣe mi òjòkúlẹ̀ ìwúlẹ̀ náà ìjìkúlẹ̀ náà wọ́n ti máa rọ ọmọ nílẹ̀ ìbáwọn tó máa rọ ní oúnjẹ ni ìjọba tí wọ́n jà lọ́wọ́ ààrẹ nù wọ́n rọ ọ́ ní nǹkan nù nǹkan tí nǹkan sábà máa ń rọ ọ̀yàn ní tẹ̀yìn ò fẹ́ bàbá mi wọ́n sábà lo kẹ́lí mà jà lọ́wọ́ ààrẹ ní sábà fún ní ìwọ jẹ́ jà lọ́wọ́ àwò torí ẹ̀rú àwọn àgbótà máa mú ọmọ ìpè ní jọba tókí ní òkòwò láti ní láti mùsùlùmí ọmọ náà ni ètò ìjà lọ́wọ́ àlọ́ kó fún yàn ní ìkàmù ní tí kò wú mu ẹ̀ka fọ́mù ni ìfúnyà lórí wọn láti ń dàrú wa sóòmù alùhùbóṣ alùhùbóṣ kí ló pé òhùbóṣù ni ó kọ ọba ilẹ̀ habasha káwọn ìlú kọ̀ọ̀kan ló máa ní táyàtì fáwọn kiri fún àwọn lọ́balọ́ba wọn lórí ní sinimá ní aláàfin káàbọ̀ bá máa jẹ́ yusufu lápè aláàfin náà ni láti ọ̀ni bá máa jẹ́ ìdábíyàgbé ọ̀ni tó ní àwọn ọkọ̀ tí wọ́n máa ń fún ọba tó bá jẹ ní habata ní ọ̀ṣùbúṣ torí ọ̀ṣùbúṣ ọba tó bá jẹ ní habata láti ní ọ̀ṣùbúṣ wọ́n tún máa pè ní Nàjáṣì ń dàmí hmm? bẹ́ẹ̀ nínú àwọn ọkọ̀ ìdájọ́ tó gbádùn Nàjáṣì abẹ́kọ̀ ni so ìgbà míì pọ́ìnì ń pọ́ìnì súnmù mako ní wọ́n mako rẹ̀ asúnmù ìwọ̀ ní jẹ́bẹ̀ poison annáàkíà onísúnmọ́n náàkíà ìwọ̀ tó débẹ̀ hmm? tó débi tí afẹ́kódé pẹ̀lú ilé o lè yóò lè jẹ́ ọkùnrin débẹ̀ lè súnmọ́n náàkíà ìwọ̀ tí ó débi tá ẹ̀dùsí ẹ̀ṣtàlá gbáǹpì ní ìtàlà ní kí èèyàn gbà ìlú oníbi sọ́dọ̀ tèèyàn tó yẹ táwọn kòlóní àmọ́ta wọn fi fún wa nílùú àwọn tábí kí ni tó bá ń fi ní ilé ìbò yẹn ní ìtìláàlì náà ń pè ní kí wọ́n ìtìláàlì kí èèyàn lọ gba ìlú onílùú sí ọwọ́ tiẹ̀ ìtàlà ní ìmádìí rẹ̀ gímúdáàna gímúdáàna kí láti ọ̀hún búṣà lẹ́kàn lóbìnrin yẹn ọ̀ṣùbùṣà ó kọ baálẹ̀ habasha ní ọ̀ṣùbùṣ gèmùdánà làfin ilẹ̀ habasha hmm? olùdán pé àfin wọn ó ní gèmùdánà mihrab ó là ìtẹ́bá kọ́ fún èèyàn lọ́tọ̀ tí dé àyè yín kọ́ o àyè rẹ̀ gbogbo àfin ní ma ní mihrab bí mọ́ṣáláṣí ma ní mihrab ní ọ̀rọ̀ mọ́ra sínú ẹ bá dé ẹ̀rọ ẹwà ẹwà ẹ̀jẹ̀ ẹ̀mọ̀ kí bọ̀dé mọ̀ mọ̀tò sínú kàbẹ́ kọ́ ẹbẹ̀ ní ìṣẹ̀kọ́ ẹ bá wà pé náà kọ́ ẹ̀rí ibi áàfù kẹ́kí ni tí ó kọ́ pé ayé ọba lélẹ̀ ó ní ayé ní ìṣẹ̀kọ́ àdùmá jámù dúmúyà jámù kí wani wasu ifonis ta ilati bi hi himmatuhu arákùnrin kan wọ́n pè ní saifu ibùnù abiyazan ló kọ rẹ̀ gàgà saif ibùnù abiyazan alhimyar inú àwọn tán lágbàwà ni lọ́dẹ̀ tẹ́lẹ̀ rí gbogbo rẹ̀ lágbàwà ń bẹ lọ́dọ̀ àwọn ará lómìnir láti gbọ́nù tọ̀rẹ̀ alábáwò sábà ní inú kí ó jẹ́ pé àwọn alábàámi ń bẹ àwọn tí wọ́n máa gúlù wọn àwọn káísọ́ọ̀gù ni káísọ́ọ̀gù ni ọba róòmù àmì ń bẹ àwọn tí wọ́n máa gúlù wọn kíṣírọ́ ni kíṣírọ́ lọ́ba pasian kẹ́nìsìn so ọmọ wa láwọn bíbí àpèjú oníṣẹ́ ẹ̀yìn pàtàkì wọn ìbò wa kó wa lẹ́gù ní ilẹ̀ áfíríkà ń bẹ ní àwọn ìlú tó ìbò kó lẹ́gù wọ́n padà wá fi wọ́n lẹ̀ bí àwọn ta jẹ́ english colony lápèjú onísìn wọ́n fi wálẹ̀ díẹ̀ àmì sí ìmọ̀ ẹ̀wọ̀n fún wálẹ̀ dáadáa ó gba àwọn french colony sápèjú àwọn ẹgbẹ́ french ló colonize wọn wọ́n sì máa lọ ń gba àsọ́lókè ní sinmi o ẹ bá dé gbogbo francophones owó wọn tí wọ́n máa ń ná ọmọ lọ ń gba ọmọ lọ ń gba wọn ni o báwa àwọn náírà ìtàlẹ́fọ̀ ni gbogbo àwọn ìlú francophone france ló ìmọ̀ ń fẹ̀rẹ̀ ẹjọ́ ṣe náà pé àwọn ìlú yẹn ni ó máa darí àwọn ìlú kéèké ó wá fi ìlú kan máa ṣe bí gọ́vnà lọ lórí so àwọn ilẹ̀ yaman ní ládùbáwá ni àwọn tí wọ́n ń ṣe bí olùdarí wọn ni àwọn habasha africa náà africa ti darí ládùbáwá ni but sífù ibùdó àbí yájá ń ta sọ yìí inú rẹ̀ wá bàjẹ́ pé báwọn habasha ṣe ń darí àwọn ìyá àwọn láìkẹ́ wọ́n ní himma pé èmi ní gbé kú lábẹ́ pé mọ̀ dárí wa ẹ̀yìn mo ló bí jáde yẹn so bẹ́ẹ̀ náà ni sọ́yìn fún àbíyẹ̀ sáyẹn ọmọ ni ó rò pé òun fẹ́ gbé káwọn habasha tí wọ́n ń darí àwọn nílẹ̀ yamanu yẹn o káwọn darí àwọn máa ó ní himma aliyah yẹn ìsá onye a ka onye ambishadini to high o wa n tolo o wa n seje lo o n seje lo afta roma abu aja sha willy m n'oguta ma tobi padawa ribi juoko wa kwoleka re juo juusi bite iye orubu bii kolo ejide kowo we se o kola ba horisoro kilopiere horisoro ne gbaa karagbaa n kato labarawa tọ́wà ti lé kọ́ísọ̀rù ni maliku rome the roman emperor ní kí ni kọ́ísọ̀rù ọmọ ti ní kísọ́rọ̀ kísọ́rọ̀ ni maliku alifros the persian emperor ẹgbẹ́gbẹ́ lọ bá wọn so sẹ́gbẹ́ ọmọ ya ìrìn àbí ìyá jẹ́ ọlọ́kọlọba kọ́ísọ̀rù náà láti jẹ́ kó hẹ́fún pẹ̀lú ọmọ ogun tí wọ́n lọ yí bá àwọn àbá wọ́n hẹ́pù ẹ̀ wọ́n tó gbóhùn wọn rí hẹ́pù lọ́dọ̀ pẹ́sọ̀n ó wà lọ́sọ̀dọ̀ kìsìrọ̀ lọ́sí ẹ̀yàkùtù lọ́wọ́ ní sẹ́yìn rẹ́gà wọn habasha kí wọ́n máa dájú àmà kìsìrọ̀ wá sàdéhùn fún láti lè kọ́ sí sórí ẹ̀ṣọ́ sí kìsìrọ̀ padà wá lọ kó àwọn ọmọ àwọn ọmọ tó wà nínú ẹ̀wọ̀n Paris eh, tí wọ́n ti dì fún kíni fún kákú wọ́n lè kẹ́ tẹ padà wálé gẹ́ẹ̀ni bẹ́ẹ̀ bá ti padà wálé kọ́ ẹni díò fún kẹkùtẹ̀ sẹ́lẹ̀ ó wá fáwọn tó mẹ́nu ẹ̀wọ̀n fáájú sinjá lọ́wọ́ ó kó tẹ̀lé sẹ́yìn pé ẹ lọ hẹ́pù ẹ̀ àwọn tẹ̀lé sẹ́yìn àwọn lọ bá wọn habashaja ó wá ń wí ní òhùbúṣ fàjárò báyìí ni sẹ́yìn ṣe fún òhùbúṣà ní ìwọ́jẹ́ kí ni wọn náà ìdí ayọ̀ onípọ́ba kí ló kù ó ti gbá kíni ó ti gbàjọba ni wọ́n àtẹ́lá ní ń di mùdáànà báyìí ni sẹ́yìnfù tí ó lé àkólẹ́kà tí ó tóbi yẹn bó ti lọ jòkó sáfin di mùdáànà nìyẹn gẹ́gẹ́ mi ẹ̀rọ ọba dúmọ̀ gbogbo àwọn eré àwọn erin ńlá ní abẹ́sàbẹ̀ náà ń gbé sí bó ti lọ gbà yẹn nù ó sọ ẹ̀dọ́ ọba ó gbàjọba lọ́wọ́ àwọn alágbára àsìkò náà nítorí pé kí ni ó ní àkólẹ́kà tí ó tóbi kẹ́lẹ́gẹ́tì mẹ́rin sìn tí máa rò bíi pé àti ah, tí mo fẹ́ dà yìí sí mo tún pọ́n sí ẹlòmíì ah, <laughs> mi tó ní hima aliya ìgbópadà wà ká àwọn ní kò pọ́sibù ààrùn ah, kò pọ́sibù ní sáfì báwo ní sáfì yìí o ipò tí kọ́ bá wò lókun pọ́sibù lọ́kà ààrẹ àwọn kò sí pọ́sibù lókàn. rẹ̀ pọ̀ jẹ́ inú kó tẹ̀ mọ́ wá ṣe jẹ́ kó gbìyànjú ó lè padà dé àbò àdàṣẹ́ àwíl mọ̀bùtámà ní kọjá bí tó wò bí ipò ń lè ju òkun gadé gẹ́gẹ́ bí tí sẹ́yìnfù ibnu àbí ẹ̀sẹ̀ fi tí ń tún kí mi náà mi ò tí ì dákẹ́ mùnà lórí wá ó ní tó ga òun náà sì máa lé lọ tó ń fi débi tó ga kí ni wà ẹ̀mẹ̀tòhó hàtà àgọ̀dà فجروا الأحبوشة ثم ناكيا واحتلني بمدانمي Sọlẹ́yìn ni ìtafẹ́ ìbìyànbí ẹ̀sán. Sọlẹ́yìn ìtàyí ó jẹ́ ti àwọn ẹni ńláńlá tí wọ́n ní àmbíṣà kí ni tí wọ́n sì rí bí mú ojú tó àmbíṣà wọn ó pẹ̀lọ̀kan, ó kú kàkan tó fẹ́ pa fún wa ẹbáwọn tí náà wọn tẹ̀dá àfikọ́ tọ́tọ́ ti pèsè sọ fún wọn náà wọn tàn wọn àbùtọ́ọ̀lù àrọ̀ àwọn akọrin lágbára ìtàn ẹ̀mú olùkẹ́s ìtàn abúlùjábùrù tó náà fẹ́ lọ jagun ikú ló pa kò débi kí lọ ìtàn ibn al-ashaji abdulrahman ibn al-ashaj lẹ́yìn náà ìtàgé ni náà alwàgbọ́ tó jẹ́ ilúkọ̀fẹ́ jazimatu al-abros ti zabata lẹ́yìn ìgbà yẹn kọ́ ìtàkì ni hmm? amuru ibn hind tó padà pa zaba àti ìta zaba àgbàmùnà ìlànà pàápàá ni so náà amuru ibn zangu ti wà dọ́ọ̀pàá lẹ́yìn náà wá ka ìtàn sáyìfù ìbùnú àbí yazan tí wọ́n ti bẹ́ẹ̀ bá ka àwọn kẹjọ lẹ́sẹ̀ ń tu bẹ́ẹ̀ kò ní yọ ẹjọ́ sọ kò yóò sì láti ní àti máa sọ̀láyé àwọn ọ̀tẹ̀ tí àbá lọ kó sínú àwọn ilé orin yẹn pé àwọn yẹn lówó ìfàṣẹ ìwádìí ọ̀nà ìfẹ̀ǹjẹ̀ kan tí ìwádìí kò ní àkọlé kan ní kò bá ti takéde kan ayé nígbà tí mo ta lọ níbẹ̀ ayé nígbà tí mo ta lẹ́jọ́ pààyàn náà kò yẹ nísìnyí lẹ́yìn tó wá sàlàyé lè tó wá sàlàyé ọ̀kan fún wa sí nínú àwọn ọ̀tọ́lágbáwá ogun táwọn sọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sọ̀rọ̀ ń já ìlú èmi ìṣẹ̀lẹ̀ bá dà áfírí Islam ẹlẹ́ẹ̀kẹta ní ibùnú hindi ó ní fòmàbù náà hindi bá ṣára ní ìrọ̀nù hó yàwó ma òwà rọ̀ tí ń tẹ̀mí ma bí sọ̀lá يوم أوارى كتابي a Ibn Hind, akọni lágbàwà ni, ní àwọn akọni lágbàwà, ó kọ rẹ̀ gẹ́gẹ́ ní Amru, Ibn al-Munzir, Ibn Ma'i Sama, àwọn àbáwọn náà máa ń jọba ní lágbàwà, àwọn ọba lọ́ba nan lágbàwà, àwọn àbáwọn ọmọ wa ń fi tì sí ya rẹ̀ ìyá rẹ̀ náà lágbọ́n náà wọn ká lè pè ní ìyàwó ọba hindu yìí so ma ń sábà ọmọ yìí sí ya rẹ̀ àbí tó ń jẹ́ hindu tó kọ̀ obìnrin obìnrin wọ́n ní hindu àti mọ̀ wọ́n sọ̀rọ̀ dáwọn amúrú ibnu hindu sábà sọ gan amúrù ibùn yìí lè ó kọ ẹ̀gẹ́gẹ́ ní amúrù ibùn olùmọ́nzìl ibùn máyì àtàlà ó ṣẹlẹ̀ pé ó lábúrò kan pẹ̀lúfẹ̀ àbúrò yìí ó ní kó lọ gbé ọ̀dọ̀ àwọn èèyàn kan àwọn bá ní different families wọ́n kọ̀ọ̀kan ní Banu Tamim Banu Tamim tí fi family ṣùgbọ́n ọ̀rọ̀ tàbí wà tó fi ìdábùtọ̀ hate ìyẹn ọ̀bà lọ́tọ̀ ìrìnà náà gàtẹ̀mí ní rẹ́nìsìn àwọn dáhùn sọ àwọn ọba ló tẹ̀mí mú ọjọ́ sínú fún sáájú islam eléyìí o bọ́ ara wọn náà ni ẹjẹ́ bá ń jẹ́ báyìí lókè ni tẹ̀mí mi lórí àwọn ìjọ alágbára ni wọ́n máa ń burú gan wọ́n ní wọ́n máa ń burú ewé sí dà wọ́n ní wọ́n ládúrí pé àdéhùn ẹ̀ nípa pàtàkì jùlọ lórí dáwàjọ pé ẹ̀tọ́ àwọn ni so amúrò ọmọ yìí ń dìyẹn ó lábúrò kan àbúrò rẹ̀ wá lọ bí àwùjọ bànú tẹ̀mí nù gbẹ̀lógbè ó wá dijọ́ kan wọ́n lọ bá wọn dáná bá wọn ó wá sọ ẹran nù ó sọ ẹran ẹyọ kan nù bàbá sọ bí fọlá ìlú láyé sí pa nítorí ẹran náà kọ́ náà lè pa ìpìlẹ̀ fúlàní ìpìlẹ̀ ń bọ̀ lágbàá ni wọn. wọ́n lè lọ pa àbúrò amúrò ni nítorí pé kìnìún tó kú pa wọ́n lẹ́nà ẹnìkan náà bàánú tẹ̀lé mi ó pa. akọni sì ni amúrò akọni ni ọmọ ọba ni ẹni tí ìlú gbẹ́dúgbẹ́dù ni ó ní ẹ pa mí lọ́wọ́ lábúrò mo ṣàdéhùn pé yín pa hundred mi yín fi pé yín pa kí ni èyí pa hundred yín ó dẹ̀ mí ẹ̀ ló tán ó jáde ogun sí wọn ni ó pa gbogbo àwọn bàánú tẹ̀míìmù tó lágbára àti pátá ó wá ń kà wọn gbogbo àwọn tó rí ni ó ó wá rí mẹsìn ẹ̀rọ wájú táà pàdéhùn yóò ti pè hundred ni mo ṣàdéhùn ninety nine ni mo rí ká báyìí á bí pé òun ti síkà àdéhùn ní ṣe wọ́n lè fẹ́ kọ́ wá ni pé ó ń dáná ni ó ń sun sínú náà ni òyìnbí a ń fò egbò ó ní ọlọ́mú wá sí mọ̀tò síná ó wá lẹ́nìkan ó ń pè ní alìbàrọ́jìmù àwọn bàrọ́jìmù náà fámílì ìbàmítà ìbẹ̀rẹ̀ àwọn náà ó wá ní fámílì ìrìn kan ó ti kó o lé tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ tó ti kó lù ó sọ wá ń rìn fẹ́lẹ́fẹ́lẹ́ ah, ẹ̀rọ sùn pé káàkiri máa ń lè débi tí wọ́n ti ń sọ ẹ̀yìn lè jẹun ní lè yó báyọ̀ kẹ́ ẹni ẹ̀ ni wọ́n wọ́n máa dìbò ẹ̀yọ̀ máa máa máa máa máa ní wọ́n bàbá yóò padà wá sọ ọmọ alágbájá ni ẹ̀wọ́n ah, náà súnmọ́ bàánú tẹ̀lé mi àwọn ti pé àbíṣẹ̀ ní kọ́ mo ti pé tó lé gbọ́n máa bù nù hìndín bá ṣàrọ́ ti ní rọ̀ọ̀nù hù bẹ́ẹ̀ náà ni amúrò ọmọ hindi tẹ́kínlẹ̀ pé ní amúrò bùnmọ̀lẹ́mọ́ lórí ìbùnmọ́ ìsàmá bá tààrọ́ ti ní rọ́nù iná rẹ̀ tó rí nǹkan jẹ́ ọmọdé bá tọrọ kí ìjọ kíni kó lẹ́pọ̀ iná tó dá lè padà wá lọ lẹ́pọ̀ nítorí yàwó máa òwò nínú àwọn ọjọ́ lágbára tó máa ń kújà yàwó máa òwò ọjọ́ tí gbìyànjú tó dáná lẹ̀ yọmọ wà rántí ọjọ́ tó dáná lẹ̀ tí ń wá bó ní tẹ̀yìnmù kan ó ṣe yọjú tó wọ́n fi fi pé àdéhùn ọgọ́rùn-ún tó ń ṣe bẹ́ẹ̀ ni náà rẹ̀ ti padà wá láǹfààní àti pàdé tẹ̀mí máa arákùnrin nǹkan tí ń jẹ́ mọ̀lẹ́bí tẹ̀mí mu bí sọ̀lá òun náà bá wọn náà asọ̀rá náà ó oríṣìí èbí ní wo àṣọ̀lá dandan ní láti ń jó báyìí ní tẹ̀mí ìmú ìṣe lọ kó sínú iná ibùn hind tí ẹ̀ gbé ibùn hind ó ní ayé màá lè ya ó sì rìn ìgbà tó fẹ́ mo gbọ́dọ̀ mẹ́sọ̀ pé èyí tí mo fẹ́ yìí ń ṣe àti ìfà burúkú kò padà wá kú padà wá rí ibi ẹ àtẹ́yìn kí ni èyí tí ń lọ́lọ́ka rẹ̀ èmi náà tí ìbá ti yìí máa ṣe ìgbìyànjú pé èyí tí mo fẹ́ rí yìí rí tọ́pọ̀ àríkà fẹ́rẹ̀ jẹ́ example ìdájọ́ mú mọ̀ pé ẹwọ mìfẹ́rán ní amòsílẹ̀ tí alhimmatil aliyah báyìí ní wọ́n lé ní àkólé kalẹ̀ lẹ́yìn yẹn ó ti dákọ̀ gba àwọn examples tó fi àwọn yẹn ló gbé síwájú tí fi wọ́n ṣe alimasalu làálá role models pé táwọn eléyìí fi wọ́n bá fi òun náà ní fi tó ń ní lọ́kàlẹ̀ àfi tó ń bá tó rí mú wọ́n ni máa kà náà ní yẹ̀sùn yóò náà jí wa. ńlá tàhádáhù ìrìtánà ìrìtánà wí zuharo وبينما نحن ندرس النحو إذ اعتنا كبش nígbàtí à ń kí rán báyìí ni yọ yọ ẹbí ní àìnà àìnà mo padà wá igbó kí n nà ọ́ mara zọ́hàrọ̀ zọ́hàrọ̀ náà ìmọ̀ ni wọ́n pé a lè mẹ́kẹ̀ ma yá sọ́nà yunájí mílẹ̀ nàjúwá ìbáyàn sọ̀rọ̀ gẹ́gẹ́ arábẹ́ni himma tí oníkíni ambition mi àkólé kàmì ilẹ̀ àyàfi tàhádá challenge arábẹ́ni tàhádí challenge wọ́n ni àtàhádáka àtàhádáka ayé challenge you atahadaka mo challenge atahadaka má ta àkùn mo challenge bí òdejọ́ yẹn tahadá ni ó challenge rọjá onídìgbò yáàs kiri yáàs lẹ́kan hopelessness àròjá ńkọ́ hopefulness kéèyàn ní tàmàdá àti ìkú báyìí bá kú ìṣe òtàn àmì àmì kẹ rọjá nìyẹn àwọn kan lẹ́kọ́ ọ̀rọ̀ ẹ̀dí wọ́n ní tàmá kí wọ́n pàjọrọ̀ ìtàmà ẹ̀ ìsítàtàrọ̀ kí nǹkan bí ni kó parẹ́ nínú ìtàmà ìsítàtàrọ̀ ní kí ni kí nǹkan parẹ́ dáwà tunisù ó ní máa tẹ̀ nà ní yẹ̀rà sún kò sígbà kan tí ìjákàmù náà kan hàn sí mi ìnájí hìmàtí tí ó fẹ́ máa distọ́pù àkọlé kàǹkà olè mẹ́kẹ̀ àà ojú gbọ́nìsì àwọn tó fi ẹgbẹ́ fẹ́jọ lọ láwọn ọmọ níwò mẹ́kẹ̀ ìdákàmù nánú ó ni kí ti gbé sọ́kà ìdákàmù náà wá dókè à ó gbàgbé ẹ̀rọ lọ́wọ́ nǹkan mi ṣe ìrìn gbà fún màá lé rọ̀jáwọ̀ ọkàn mi màá lé pàdé lọ́balọ́bàjà illa tahadda wa raja'un hopefulness of mi wà challenge bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́kàn tẹ́lẹ̀ iná àfihàn hopefulness ọkàn láti wá lọ tí a ti challenge nǹkan fákítà máa kí a ní àìlẹ́ aṣọ sọ̀rọ̀ ìtàmú parẹ́ kí ni pé mo ní àròjá òun ọkàn mo sì ní àlèyáàsù náà kan ní gbogbo ìgbà tí àlèyáàsù bá ti fẹ́ máa gbèsè rẹ̀ dé rọ̀jáwò tàhádá rẹ̀ فاكتة ما كده صلاة يكتمل يأس فهمت؟ lẹ́yìn ìgbà náà ó ti parí ọgbọ̀rọ̀ òfìtú àti fún rẹ̀ ní college láti continue gọ́ọ̀ṣẹ̀ ó wá bọ́ sí eré àmì inú ọ̀rọ̀ tíra yìí alábọ́ láìkì ẹ̀sìn náà wọ́n láìkì àǹkọ́mẹ́ gan wọ́n láìkì ẹ̀rú gan gbogbo àwọn nǹkan yìí ní máa ń sábà ṣẹlẹ̀ sí lágbáwá pé when they travel traveling wọn kọ́ imma bí ní app dámù náà kọ́ wọ imma bí ṣiṣan wọlùkọyún so lọ́pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ máa rí náà wọn lágbára wọ́n máa yin ẹ̀sìn wọ́n máa yin ràǹkúnmí wọ́n máa sàlàyé bí àwọn tí ó nílò ọlọ́run kan síbẹ̀ kí ni wọ́n wọlé áàdì áàdì dọ́gba tí wọ́n bá yin lẹ́wọ̀n ẹ̀sìn ọlọ́run yìí ọlọ́run bá náà fẹ́ àwọn lábánà máa ń sábà ìntúbi ìsọ̀rọ̀ nípa ẹ̀sìn wọ́n ti máa ń sáré náà ọ̀làádì àti gọ́bà wọ́lmọ́rí àti kọ́dà wọ́lmọ́rí àti ṣùgbà fàáfàá nàbì hí gbogbo nǹkan wọ́n sùn xẹ́lì ọlọ́run sọ̀rọ̀ nípa ẹ̀sìn ni ọlọ́run bẹ́ẹ̀ ẹni tí ń pè lárábìnrin rẹ̀ tí agbọ̀dúgbà obìnrin kọ́ ìlú rẹ̀ ní sọ hmm? ìlú rẹ̀ tó kú tó fi ní kóhùn sí mímọ̀ ìlú ló gbé síkò obìnrin yẹn níbúlé wà lọ hajj gẹ́gẹ́ ló lọ so nísìnyí á sàlàyé fún wa bóun ṣe àkọ́mẹ́tò ń gbọ́n lọ hajj bóun ṣe sáré tó lẹ́tà á sàlàyé fún wa bóun ṣe dé hajj bóun ṣe iṣẹ́ hajj lẹ́yìn náà ti sọ́rọ̀ ayé ṣe fún wa lẹ́yìn náà ti sọ́rọ̀ ayé ìdá rẹ̀ fún wa a ń padà pọ̀ lórí ẹ̀ nísìn ṣe máa bẹ̀rẹ̀ ṣe máa sọ̀rọ̀ ayé ẹ̀ǹkómi tó gùn lọ sí hajj ń sábà gun ẹ̀ǹkómi lọ sí travel náà bá fẹ́ lọ jagun náà máa ń sábà gbé ẹ̀sìn ọ̀yẹ́ nísìn ó ní àlíyà tí a ń bìlẹ̀ àmù láti ẹ̀rù tẹ̀mí بأن جاءوا بين أجواز الفلاح ألية ألية إتما ألية نوكوني وملاتي آليت آليت ìtumọ̀ àlàìtù ni àkòsámùtù mo búra ìtumọ̀ àlàìtù rẹ́gí ni àkòsámùtù Aliyata ni ó wá ní mazari rẹ̀ àníyàtà ìbúra kan nígbà nígbà almazari máa ń jẹ́ fíìlì túnmọ̀ Aliyata. ti áálú àníyàtà pẹ̀lú sí pé mo búra ní ìbúra kan pẹ̀lú sí àbí wúlí àníyàtà pé mo búra ní ìbúra kan ẹgbẹ̀ ni wọ́n ti mú ìlà inú kéwò wẹ́rẹ́wẹ́rẹ́ ní ẹ̀lẹ́rìn yòrò náà mí náà zọ àjẹ́ kí yà á búra pé yìí ò ní súnmọ́ ìyàwó ìlà náwó mi pàtàkì alábí ìbúra ń bẹ́ẹ̀ so máa na àníyí àtàmìnì pé mo búra bil ya'mulat aw bil ya'mulat bil ya'mulat ya'mulat jamu ya'mala jamu ya'mala ya'mala ó kọ̀ mí fún الحمار مي الناقة أتي نبني يعمله جامع لكني اليعملات يرتمي يرتمى نكي ما سار تلو أسن النجاء النجاء بالحمد يري يري سنان تلك كي سار كذا ما تلو ní hadithu kan nábi ní èmi tẹ́ rí èmi ní annaziru al'uriyan mú dá yẹ́dẹ́ bí annaziru al'uriyan annajá annajá alábáríwárẹ́ sí ẹ̀yẹ́ kìlọ̀ ní àṣàwọn gbàmí tí wọ́n ni ẹ bá jẹ́ high one ẹ̀yà ìgbésẹ̀ aláwọ̀ òdí ń dábẹ́ sáwọn lẹ́kẹ́ ní àwọn bá sọ̀rọ̀ kí ó má ní ẹni dá wọ́n lè wọ́n lè bọ́ àwọn ẹ̀rọ wọ́n ti gbé lórí àwọn olóògbé fún àjẹ́wò àwọn ọ̀dàpín òtọ́ ni pé sọ́nà mọ́wọ́ láti wá mọ́ fún àwọn àwọn kèbèrè mẹ́ta pé ma wá ń súnyà ní wọ́n ni tí ó wà bọ́ra rẹ̀ lóògùn pé ànàjá ànàjá sáré ẹ má dúró sáré o ìtàfẹ́rẹ̀ ànàjá ànàjá tó wá ń àdísù yẹn nísìn wọ́n padà ànàjá ànàjá ọdún wa ànàjà ní kí yẹn sáré léré kí ni lẹ́sẹ̀ ní tó dẹ̀ mà ànàjà wò lọ́n pè sọ́ra ṣe pé yàní tí ò lẹ́dẹ̀. bayna àjùwáàzì bayna àjùwáàzì àlìjámù jámù fún jáwùdù ní wákàtí mahmud yajlisu bayna àjùwáàzì tullab ó jòkó ní àárín àwọn akẹ́kọ̀ọ́ kò jòkó ní ẹ́sìn hẹ́ndì kò jòkó ní extreme front wà fi àjíwájì náà ẹ fi àwùsáàtì náà alfàlá alfàlá ẹ̀tún lè pé ní alfàlá tù jámù rẹ̀ ní falawaat pápá náà kẹ̀bẹ̀ tánú pápá sáàmù pápá lànà ń pè bí wọ́n ti máa ń gbé ní sọ̀hárà sọ̀hárà ẹgbẹ́ ló ń gbé sọ̀hárà bí bọ́gàs arábìkì lọ́lọ́ yẹn o kí àwọn àyè tí ò ní ẹgbẹ́ ń pè ní kéjọ́ náà lè tàbí dábì kéjọ́ náà lè fẹ́ àyè tí ò sí ewé mbẹ̀ ni o báyìí pé ẹni ẹni kìlómítà ti kò ní sí jùjẹ̀ pẹ̀lú lọ ó pọ̀ láwọn ilẹ̀ north africa yẹn wájú gba àwọn libya yẹn gba àwọn sudan yẹn gba àwọn ìwé ọdún ọlọ́wà north yẹn ẹ lè máa rí bí island méjì báyìí ẹ kì máa wo kìlọ̀ ní kò ní sí kí ni kò ní sí gi kò ní sí gan falawa tìmìyà táwọn ẹranko bá sáré mbẹ wọn ò nàṣẹ kẹmíkẹsì wọn sáré sáré ní kò ní kò ní rí sá àdúrà ayé sáré tó pé ó sáré ọ̀tọ̀ọ̀tọ̀ ní bọ́sọ̀ tọ̀ ní bọ́ọ̀pù ó gbé máa ń sọ́bù bọ̀fàlàwà ni ó sàpérò sàkàkí so ó ní àníyàn tẹ́m̀bìlì yá àmúlá ti ó ń búra pẹ̀lú àwọn rànkúnmí ohun eléyìí ó takò ṣàríà mẹ́fà yẹn kọ́ ìtàkẹ́lẹ́mù bíi lókàtì àdàb àwọn aládàbò wọn fún àwọn kan sórí ṣùgbọ́n tí ṣàríà yìí yé búra pẹ̀lú kí ni pẹ̀lú tí ìsọ̀rọ̀mọ̀ kánà hálifán fàlìyà hálif àwọn kí ni tó ní àníyàtì àwọn bílíà amúláàtì òǹdúwà pẹ̀lú àwọn ẹ̀ǹkúnmí kan yẹ́ lótẹ̀ ní ibi ẹnàjáwò táà máa fi wọ́n sáré báyìí náà àjíwà rílífàlá láàrin àwọn gíní àwọn pápá irú àwọn ẹ̀ǹkúnmí wọn náà sáré ẹ̀mí ò náà yẹn onírànkúrí tó ń sọ yìí kú sí kàṣíbá hílímà náà yàdùn marí yàrá fún abẹ́lẹ̀ àmùsàjì méjà fèrè bọ̀rọ̀ yàrá fún abẹ́lẹ̀ kú sí ó jẹ́ sífà sí ẹbá ni rọ́jù lónìí àkọwàsù láàyìn ojú rẹ̀ ti ponú ojú rẹ̀ ti wọnú àwọn tó máa mú ọtí náà máa mú kókè wọn tó ń lójú wọn àkọwàsù láàyìn hum àkọwàsù láàyìn wọ́n àkọwàsù láàyìn ojú rẹ̀ ti yìn tó yí bá ti wọnú kọ́ni gbogbo yóò lè yóò lè ṣe gbogbo tí rẹ̀ kó ṣe kọ́ni nìyí àwọn àǹkúmi tí wọ́n ń sábà fi sáré náà èyí wò ní fún oúnjẹ ẹ lè má fún oúnjẹ fún forty days èmi ó ti ká bí bá yẹ pàdé lórí mi ó lè sáré tó ó ní ìrànlá nkúmí tó ń sọ ìhó sí olójú wíwọnú ni wọ́n àṣùbá jámù ṣábà ṣábàhù ní òjìjí lọ́dọ̀lọ́dọ̀jì ṣádò alhànáyá tó gẹ́ alhanaya jamu haniya igi náà ń pè bẹ́ẹ̀ níbi tí ojú wọn rọ́pẹ́ ojú wọn wọlé wọ́n tún wá tí ní wọ́n ẹ̀yẹ̀yẹ̀ àwọn kúrò tó bá sọ ìwọ̀lẹ̀ fèrè sáré o wọ́n ti ẹ̀rọ bí i pé gi ni wọ́n bí i fi fi ṣáàdò gi ni wọ́n ni dúnmàrí inú wọn tún wá tẹ̀ wọnú ní hadith wọ́n ní àgbà wọn sọ̀rọ̀ lẹ́bi bá tàbí tẹ̀ sí musabakọ̀ kí a fẹ́ gbọ́ sálùbẹ̀lẹ̀ pẹ̀lú ẹ̀sìn tí pé domirot ẹ̀sìn tí wọ́n ti rí bá kàdún àdéṣì rẹ̀ wọ́n ẹ̀rọ ní domirot wọ́n bá fi dòmúrò ròyìn ẹ̀sìn pé ààrẹ khailun dọ́ọ̀mìr khailun dọ́ọ̀mìr àbájẹ́ ẹ̀fẹ́ ròyìn ẹ̀sìn wà dọ́ọ̀mìrù ìbátun ẹni tó ní kù tí kùn wá lọ padà látàrí ibi ẹ̀sìn ìrẹsẹ̀ sí ọlọ́ngbọ̀n wọn ó lè mọ́ ní níbi ikú náà lè mọ́tò bíbọ́ bí òní wá tóbi tó nǹkan náà wá ní kí bí ẹ mú ogbè wa wọnú yẹn dènà tó ń dùn mọ́ o. níbi kéèsì àǹkómi ni àbẹ́sí ni lábá máa ń máa ń máa sílẹ̀ fún ọ ní o. wọ́n rẹ́ tíráfù ní ìpìlẹ̀ ìwé àǹkómi pé mò ń lọ sí tó jìnnà láti di two weeks in the project. báyìí pé náà ilẹ̀ ìmọ̀ ń jẹ́ àárọ̀ sáré ẹlẹ́sìn so àyè jẹun yẹn kọ́ inú yẹn kọ́ gbogbo tí ó lè gba àwọn ọ̀ràn kíni wọ́n ti ń bàjẹ́ so wọ́n ti wá kúgbà tí wá fún yóò la yẹn wá fún yẹ díẹ̀ tó jẹ́ ní kíni tó fi gbóná wọ́n bá ní hẹ́rì báyìí ni ó fò bí helicopter ṣùgbọ́n àwọn aláǹkúmí náà máa fi ń sẹ́yìn àjò ẹlẹ́sìn dọ̀míra tùlùbù yòòn dọ̀míra tùlùbù tòòn tí inú wọ́n kọ́ tí inú wọ́n pa fún tàbá ní ìran àǹkúmí tó ń sọ yìí kó ń fi ṣe ìrìn àjò tó ń búra pẹ̀lú èyí kó sí olódú tó wọnú kàá ṣe bá èlè ànáyá níbi tó wọn wọn lóde ẹrù bíi pé òjìjí igi ni wọn dún màrín inú wọn tún wọnú tábà wọn sáré yẹrù ọkùnà ọmọ bẹ́ẹ̀ ti ní ẹsẹ ẹmọ bí àǹkúmí lọ ṣe ẹgbẹ àǹkúmí wọn fi kíkà kí ni wọn fi kíkà kí ni mu nítorí fi ní mọ ní kí ni onígíní oníṣíáyì àbébí àlọ́ onígíní ẹgbẹ́kì ni àbí tọ́tù ni o ni wọ́n máa fà láyé pàǹkọ́ ẹgbẹ́ kó sáré jí ẹ̀yìn ó sáré pọ̀rọ̀ ẹ̀ máa fà ìjẹ́ wọ́n kì bọ́ nímú wọn náà tẹ̀lé bọ̀rọ̀ ìrìn ní masala jẹ́ ìrìn tí wọ́n kì bọ̀rọ̀ kómi ní ìmú náà tẹ̀lé kíni bọ̀rọ̀ bọ̀rọ̀ ẹ̀ wá ní ẹni tó gùn ó máa jà dábà àmà jáde bẹ̀rẹ̀ kíni àmà bíbí ẹ̀kẹ́ ìtàkọ́ṣì ni olóòmọ̀fà wọ́n wá ń fa ohun tó ń táyé kọ́ tí mo lóò máa tẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tí mo wá máa fẹ̀ kìí tẹ̀jẹ̀ lásán ẹ̀jẹ̀ tí ó lọ wà pàmọ́ mi ni alẹ́kọ̀ọ́ ni yẹn ni àmúṣáàṣì alẹ́kọ̀ọ́ iná kàlàkùnákùn mi nọ́tìfà tí ń àmúṣáàṣì èyí nọ́tìfà tí ó ní oríṣiríṣi kọ́mpọ́nẹ́ǹtì náà tí níbi yẹ̀rù ọ́fúnà bí àmúṣáàbì ọba ní ọgọ́ ọ̀fà ẹwí kíyàn kókókókó fa ẹ̀jẹ̀ jáde láti bẹ̀ nínú kí ni ó lè jẹ́ láti kún ẹnu fíkì ọmọ mi jẹ́ pé sí kíyàn sẹ́rù ààbò jáàlù wà láàbò ìjẹ́rù ọ̀la ẹ̀rùn bẹ̀ náà tó yàtọ̀ pé sẹ́rù ààbò jáàlù wà láàbò kí àwọn àkómítà ń tẹ̀lé yàtọ̀ wọ́n fún náà in tí ó máa ti mú wọn jáde bí àmúṣáájì ẹ̀jẹ̀ tó dà papọ̀ mọ́ oríṣiríṣi tàbí ikùn kí ló wá fa kẹ́jẹ̀ yẹn máa tara imú àkómí ìjáde méjáde bí ìlìbọ̀rọ̀ látàbí yẹn ní ká kìbọ̀ wọ́n ní mú tí fà sẹ́ni tí ń gùn wọ́n fà ní kíni olúfà tó sì ní irin ó ní asábù sí bí ó ṣe lè kíni lórí lè sáré àwọn akọ́mí yàrá sọ́fún náà fi bàhárí dùjà wọ́n fi dùhà wọ́n fi dùhà يطفون في الآل إذا الآل طبع wọ́n ti darẹ́ táwọn àtún bá yẹn lẹ́yìn wọn ẹ̀rọ gẹ́gẹ́ òsùnmọ́ ni ó lè gbé ní alẹ́ agbó méjì méjì alẹ́ sí ẹ̀rọ akẹ́gbọ́ kéré ti dájú kan náà ti dé ibi tẹ́ńtẹ́ tán lọ ni ìyẹ̀tò fún náà fi báyàgì dòjá ẹ wò bíi pé òkùnkùn òru tó yọ òun ó ti pa wọn rẹ̀ lẹ́bí wọn níbi tí eré yẹn kórè pẹ̀lú ẹni mọ́jú wọn. wọ́n wà bí dùhá nígbà tó fi wá di àárọ̀ ìyẹ̀tò fún náà fi ààlì wọ́n ti débi ilé tẹ́lẹ̀ lọ. ẹ̀rọ kẹ̀kẹ́ àá ìjọba ìbára ìbára tíráwù ẹ pé wọ́n ti débi aago mẹ́jọ làwọn mọ́tò kí ni wọ́n mọ̀ páàkì kẹrì bá jẹun alákọ̀ọ́ni àwọn míì tí wọ́n ti lọ́dọ́ tó sáájú yín ẹ padà kí ni ẹ lọ bọ́ sọ̀rọ̀ pẹ̀lú ọgbà wọn tó sáájú yín gbẹ̀gbẹ̀ tó dòdò ẹ̀ rí wọ́n tẹ́lẹ̀ dákun sáájú kí ẹni bò yẹtù fún nàbí ààrẹ wọ́n padà wá lọ yẹ pẹ̀lú àwọn ará alẹ́ àwọn sáájú travel tó jẹ́ kí ni gang of travelers wọ́n padà ra wọn ìfẹ́lẹ́ ẹlú tọ́fà níbi tó ní dákun kí ni bá dòde ó wá kó ilé orin kẹ́tù fi sàlàyé tàǹkúmí fún wa ó ní àfáàfòhó ní alkhúfù ẹsẹ̀ ràǹkúnmí náà ń pè bẹ́ẹ̀ ẹsẹ̀ ràǹkúnmí onígbìnrin ni wọ́n ń pè ní khuf báyìí pé ẹsẹ̀ rẹ̀ ni wọ́n ń pè ní hafiru alkhúfù lè náà kọ́ wàlháfíru lè lè ó ráwọn rànkúmí tó ń sọ pé wọ́n ń sáré àfáàfòhò nà mí àfá tí a bá sáré púpọ̀ lórí àpàdé nísẹ̀yìn tí a bá sáré lọ́pọ̀lọpọ̀ lórí àpàdé kí ló sẹ̀rẹ̀ nísẹ̀yìn yóò bo àfá ni bíbú ẹsẹ̀ látara pé yẹn sáré jù tó bá wá bó eré máa ń dùn mọ́ ẹ̀rí mọ́táyà wà mí wà àti látara pé ẹsẹ̀ yìí ti bó bíbó ni àlhàfà wẹ́nẹ́sìn tó ṣẹlẹ̀ sẹ́yìn látàrí ni látàrí ìmọ̀ yẹn lórí àpáta wà mí wàjà àlèwàjá ni bí ṣe ń dùn wọ́n sí màrúfù màtún ẹsẹ̀ yìí ti bóyáyá ó dí mi ó ti bó tó ti bẹ̀rẹ̀ sí máa ṣẹjẹ̀ irú ìyá ara wa nǹkan mìíràn ń jẹ ló ń gbọ́ lójọ́ tí wọ́n máa ń gun òwúrọ̀ ló máa má ló sẹ̀rọ̀ lọ fún wa o bẹ́ẹ̀ náà táyà náà ń jìyà táyà mọ́tò ń jìyà èèyàn onímọ̀ sí ni kẹsàn yìí ò lè dúgbà àwọn ọgbọ̀n òun kàn fi ó tuntun tó fẹ́ràn ó láwọn àǹkúrú tó sọ àfúfáàbù wù ná àwọn ẹsẹ̀ wọn ní àfà látara bí ibo tó ti bó wà ní wàjà látara dídùn tí ń dùn wọn márùfù màtún ó ti bẹ̀rẹ̀ sí máa ṣẹ̀gẹ̀ ẹ̀gẹ̀ tí ń sàn yìí tí ó rí wọ́n lè múra nkúmi kan gùn òyìn lórí àpáta tó jẹ́ pátá funfun tẹ̀kùdúbù mọ̀bùyá bẹ̀rẹ̀ àṣọ. Nígbà orí àpáta tí à ń kún mí ìgbà báyìí, ààyè sọ́rí kí ni? Lẹ́dì. Fún kí ni? Fẹ́jẹ̀. Tẹ́ẹ̀kì á, ọkọ̀ mẹ́ta ti gbàgbé láwọ̀ jù. Àmì kò gbàgbé ẹsẹ̀ jẹ́jẹ́ ẹsẹ̀ rẹ̀ wọ́n níbi kí àfáàfùhúnnà min àfá wà mínú àjá máa rò fún ọmọ ó ti kíni ó ti ní ihò tó ti lu lára ẹsẹ̀ yìí ẹ̀yẹ̀ jùmọ̀ wá tara ihò ń jáde látara ẹsẹ̀ wọn níbi kẹ́jẹ̀ yóò pọ̀dé gbogbo yá dọ̀lẹ̀ àṣọ àlàṣọ òní pebbles àwọn òkúta bí àwọn òkúta tó ń pè gọ́nẹ̀tì ẹ̀ ẹ̀lẹ́hàṣọ́ ni ẹ̀ ẹ̀ náà máa ń lọ ń tẹ́ ẹ lọ sọ àṣàyà tẹ lọ sọ àwọn òkúta bẹ́ẹ̀ ké tẹ́jú mọ́ oṣù wẹ́ẹ̀sì jámọ̀ ní àṣàyà bó wà ní kí ni àwọ̀ àṣọ tó bláàkì ní àbẹ́lẹ́jì náà ẹ̀pẹ́ kéèké bí ó súnmọ́ wáta lọ́fà ni bọ̀ níbi pé àwọn ẹsẹ̀ àǹkúmí yìí ó tẹ àwọn òkúta yìí tẹ̀bù yàdù dákùdùmù ló sókè wọn alìkìdọ́ọ̀bù ní kí ni kéèyàn kéèyàn change color kan wọ́n lẹ́dẹ̀ kẹfẹ́ ayáxdọ́gbù lihyatahu ẹni ń change irun gbọ́n rẹ̀ sí color mi yáxdọ́gbù yàní sha'rahu ó ń change irun rẹ̀ sí kàmi ẹni kìdọ́ọ̀bù mi ẹgbẹ́ ọlọ́wọ́ tí wọ́n ń pè láàálì gómìnà change àwọ̀ tí ń bẹ́ẹ̀ mẹ́sìkí ní sáwọ̀ a ti wá mọ ìròyìn díẹ̀ nípa ìròyìn rànkúnmí tí a ń sọ yìí ìbéèrè tí a fẹ́ mọ̀ ní tààrẹni tó wá bu rànkúnmí ó fẹ́ wá ròyìn ara rẹ̀ àbí ká ní ó èèyàn tí ó gun orí rànkúnmí yẹn ó ní yahmilna kulla shahidin muhqaqifin min tó lè tàdá ábìlẹ̀ gbòdówì wọ́sọ̀rọ̀ tí àbá jẹrà ń kún mí ta wíì lórí irú orin àjò yìí sẹ́yìn tí wá ń bẹ lórí àǹkúmí sínú máa gbádùn ni kéde kéde bí ti rí ìlà èsì bí i àbá sọ̀yà kú òǹlé lórí àjò gbàdébìdébi tí lọ́gọ́ yóò ti máa jò níbi tí wàhálà fírẹ́sì ó pọ̀ níbi ìrìnàjò ìyá àmì ìrìnàmọ́ àmàlà ó kárí àwọn tí àǹkúmí yóò gbé kúlà ṣáàhìbìn hmm? aṣáàhìbù ni almutagayyiru láwùní nílẹ̀ sáfàrì wọ́n ni tánàbí ìfànú hadisi aṣáàfà agbábò ní aṣáàhìb ẹni tó jù láti di dúdú látàrí àjẹ̀yẹ̀ pàdé bóyá gbogbo àwọn oríṣiríṣi àwọn àwọ̀ lẹ́lẹ̀ ẹni táwọn rẹ̀ kéńjì látara kíni látara àrìn àjò náà kìíní ṣáàhìb tí ó pé ṣáàbà yẹ ṣàbò ṣáàhìbún ẹni tí ó ti kéńjì ní kọ́lọ̀ látara kíni látara àrìn àjò almuhqawqif ẹni tẹ́yìn ẹ̀yà ti tẹ̀ almuhqawqif ẹni kíni ẹni tẹ́gbẹ́ ẹni so bí ẹ̀rọ bẹ̀rẹ̀ ti gan ní ẹ̀má yíkò ní mọ́tò bọ́ ẹ̀mà rí ẹ̀mà rà pé àhẹ̀yẹ aláfẹ́ni kààrẹ̀ tí ó kòrò ní kẹta fi ẹ̀yẹ ti bí àfi máa ọgá náà pẹ̀kọ́ tó ti ní asábò tí máa ń ṣiṣẹ́ yìí wa yóò sọ wọ́n di al-muhqawqif al-muhqawqif olórí parí lórí nìkan yọ̀hẹ̀mílínà àwọn àkúnmí yìí gbé ọ kó lẹ́ṣà ìbẹ̀ẹ́ mọ́ọ̀kọ́ òkè fún gbogbo ẹni táwọn rẹ̀ ti dàrú látara gbogbo ẹni tẹ́yìn rẹ̀ àbíkáni wọ́n gbé ẹni ẹni ẹ̀yìn rẹ̀ fi tọ́lé mi tó lè tàbí àbílẹ̀ gbòdó wé wà sọ̀rọ̀ mi tó lè tàbí àbílẹ̀ gbòdó àtẹ̀dẹ̀ ààbù ni wàhálà àtẹ̀dẹ̀ ààbù wàhálà tó pọ̀ àdílọ bíbọ̀ lọ bíbọ̀ lọ wọ́n mú láti dá àbà torí dá àbà dá àbà mí ó ṣe wàhálà wà ámìlà ámàlà ń da uba ṣe wàhálà púpọ̀ arákùnrin ta lẹ́yìn rẹ̀ ti tẹ̀ ta láwọ̀ rẹ̀ dàrú yìí tó fa sẹ́yìn rẹ̀ fi tẹ̀ táwọ̀ rẹ̀ fi dàrú ni pé mi ń tú lìtẹ̀ dáàbì nítorí lílọ bí bókè láì gánà láwọn wọ́n lè gbé láti nàìjíríà tẹ́lá àwọn lọ sàódì ká lò two months ẹ̀wọ̀n ni àgbẹ̀yẹ lílọ bíbọ̀ àlùgùdùn látàárọ̀ wà sọ̀rọ̀ dalẹ́ látàárọ̀ dalẹ́ látàárọ̀ dalẹ́ tí lọ bíbọ̀ yìí kọ́ ló sọ di aṣáhìbòrì mọ̀kọ́ kéf ẹni tó dàrú lójú tẹ́yìn rẹ̀ títẹ̀ igbó ń tọ̀ ní àkómi ń gbé ara lẹ́yìn rẹ̀ tẹ̀ ó dàrú sẹ́ni ebú ni báró ìfẹ́ ẹni bú báró ẹni rẹ̀ ni báró ẹni bàrọ́ يقتل طواج ثمانه فهو ككدح النبح معني لقرى فهو ك ẹni tí a ń kún mí yìí gbé tàbí ó ti bí ṣáhìbù tó ti mọ̀kọ́kíbù bárúwé wàlìbárú oníròjúrò sọ́ọ́lẹ́hù ẹni rẹ̀ ló bàrọ́ kí lórí bàrọ́ ni kí nǹkan kí ó yẹ ó sọ ọ́ dẹni tí ó tírín bákan lìjísìmù bàbá àlìjísìmù ara rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ó ti bẹ̀rẹ̀ sí máa tírín bẹ̀rẹ̀ sí máa dẹ́ túùlù ẹyẹ túùlù pípọ̀ jù àlọ́kọ́ ni àfọwá àlìjú ọ̀rùn àtọ̀wá ebi náà ń pè bẹ́ẹ̀ ó ní túùlù tọ̀wá pípọ̀ ebi tó ti jẹ́ ebi lónìí etí ìrìnbá ń bẹ ń ìyẹn gbádùn bẹ́ẹ̀ o ìjọba lílọ jẹ o náà àwọn ìlọsí ní àjúrí ìkọ̀ gbádùn mẹ́bọ̀ nínú nǹkan ti ẹ̀ gbádùn gbádùn díẹ̀ kọ̀m̀pẹ́ sí wọ́n lè gún ní ẹ̀kẹ́ fún wọn tó lè jẹ́ lé wọ́n lẹ́wọ́ emilewa tó ṣẹlẹ̀ sí oró mi jẹ́ omi tó ń gbé fún wa lójoojúmọ́ jẹ́ èmi máa bẹ́ẹ̀dì ra bẹ́ẹ̀dì ọ̀dẹ́ náírà ẹ̀jẹ̀ díẹ̀ láàárọ̀ lọ́sàn lálẹ́ kí àwọn lọ sọ ọdún mẹ́rin ni ni ó bàrọ̀ ni ó sọ ara rẹ̀ dára tí ó máa wá dẹ ẹni tí a wíta lógun àǹkómi ìbárun ẹni rẹ ni túùlù pọ̀wá ẹ̀mọ̀wì túùlù pọ̀wá pípọ̀ àìrò ń jẹjẹ pípọ̀ ebi bàrọ̀ jùsùmáàna hu ó ti sọ jùsùmù rẹ̀ di àlùjùsùmù ẹ̀dẹ̀dẹ̀ jùsùmáàn jùsùmáàn jùsùmù àlàwáhẹ̀ ó ti sọ ara rẹ̀ dára tó bẹ níbi tára rẹ̀ gbẹdẹ́ fàhúwà kà kí bí ìnábùí kí bí ìnábùí pọ̀pá náà ń pè bẹ́ẹ̀ tàbí ọ̀pá sáàmà pọ̀pá náà máa ń lò lókè wọn fi ń pàdé pọ̀pá náà ń sábà máa ń lò wọ́n lọ jáná gini wọ́n wá ṣe wọ́n wá tún lọ jẹ́ kí ni ó ṣe lé tí ó fi ní bí ẹnu ọ̀gbẹ́dà ọlọ́kọ́ ni ni wọ́n ṣe ọ̀pá pọ̀pá mú ẹ̀ kẹta mú ẹ̀ ń kọ́ ó bẹ̀ẹ́ kò wá gbẹ lásán pọ̀pọ̀ tó jẹ́ màhálí lè kọ̀rọ̀ tí orí rẹ̀ kí ni kò ní máa ẹ̀yìn bẹ́ẹ̀ ni ebi àti ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ṣe fún ẹni rè ìbéèrè wa ní kí ní ta ló ń fẹ́ tó mú kó rẹ̀ tí àbáyé ونجنو التي فضلها رب العلا لما دحى تربتها على لبنا لما دحى تربتها ينوي ابتو أن أنوي لاغوس من يعني على ودني ولا أنا أنا أبو لاغوس أنا أنوي لاغوس وأنا أقصد أقصد مناسبة yẹnuwí ibi tí ń lọ ní alẹ́tí alẹ́tí sífà ní limọ̀súfin mahazúfin ay yẹnuwí líkọrù yátà alẹ́tí ó dà ní àpò ń sí ìlú kan ìlú wo ni alẹ́tí fa dọ́là ìlú tí rọ́gbùlù ọ̀lá ọlọ́run ọba gbogbo wa gbọ́lá fún láàrin gbogbo àwọn ìlú lámàdàá rẹwàlá àrùbọ̀ wa máa dàhàhà alọ́kọ̀ọ́ ni dàhà ni bàtàtọ̀ làmẹ́dàhà tòrò bàtàhà nítorí ọlọ́run bá ti màámà tó tẹ́lẹ̀ má kàtọ́lọ̀ ń tẹ̀ ní pẹrẹsẹ ọlọ́run ti ní kó máa jẹ́ ìlú tí ó máa jẹ́ lámúgbò lù làmẹ́dàhà tòrò bàtà àlálébò náà wàtúrú bàtù ni àlárùbù. لما دها لما بسط بسط بسط الله تربك أي أرضها ها الله بمكة lọ́wọ́ ọba ti maka tọ́lọ̀ wá gbọ́lá fún alàlìbùná alìbùná ń maka maka lárákùnrin yìí lọ ló gbóru àǹkómi tíyà náà jẹun lọ ó wá ó wá dé mẹ́kà tó ń lọ lọ́nà jẹ́ káwọn náà dé mẹ́kà in tí wọ́n kàn bí gbogbo ẹni tó lọ mẹ́kà ni wọ́n máa ń wọ̀nyí kí bí ṣe máa ń sèrè nù ṣe àṣà ẹbí dẹ̀ máa ń rẹ́ lólùfẹ́ gbà mí ẹ̀ sì máa sunkún ìdùnnú ó ní pàtàkì arákùnrin yìí dé mẹ́kà pé ah, ìyá tí mo fi jára mi kí ìjẹ tí ìmú dáadáa tí mo fi jára kún mi nítorí ilé yìí náà ni wọ́n á dúpẹ́ mo débẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí máa sunkún ìdùnnú حتى إذا قابلها استعبر لا يملك دمع العين ọmọ ni kọ́ọ́bálà ó mìtì gan wọ́n dáná ọkọ̀ àbílù fẹ́ mìtì ẹ̀ wọ́n lọ kí interview ní mọ̀ kọ́ọ́bálà alẹ́fẹ́ni kàtà ìdá kọ́ọ́bálà ní gbàgbọ́n yìí wá dé maka sórí ilé ọlọ́run ìsítá abárọ̀ yàní omi bẹ̀rẹ̀ sí mọ̀ aláàbùrọ̀ ẹ̀rí oníṣẹ́ oníṣẹ́ èso abẹ́rọ̀ ó bẹ̀rẹ̀ sí máa dá mi lójú nígbà tó rí lé ọlọ́run kódà láyé mo rí kù dààmú àlàyé ni bí dáńtì ń pè lẹ́kún náà ni ẹni tí ó mú yàn tí ó gbọ́n yàn téèyàn ò ní lè sọ́bàrà yàn ẹkún ò sí ní kẹ màá sọkún ọ̀la màá sọkún ní sùn ẹkún ó dé ni láyé ìdè màkínbọ̀ wa pàtórí kìrìkìrì òkè àtàlẹ́kú ìsìtàbàlà ó bẹ̀rẹ̀ sí mú ẹ̀dàmì lójú láyé mú lè kò dámú aláìní mi ní háìní fòjàrọ̀ ọ̀yẹ́ mú lè kò kò lè dá omi ojú náà dúró fún mọ́ àmá tẹ́kú bá gbẹ̀yìn ẹ̀rì sọ́fẹ̀ o ó wà látẹ́nu ẹ fà abẹ́rẹ́ máa sún lọ ẹ má sọ pé mo ẹ̀ ọ́ sọ ẹni yóò sùn dùgbà ẹ̀yìn súnmọ́ òun kọ́ bẹ́ẹ̀ náà lórí ojú àbí ṣùgbọ́n ní ìrìn ìgbàjì àgbàwà ń bẹ máa máa máa pálìsì ẹ̀ o ọmọ pálìsì kí ni ẹkún èpè ó pọ̀ lógún ọmọlú mi ò pọ̀ lọ rí dáadáa ni ó kú nísìn ó yìí máa ń rìn bọ̀ láti sáré mọ̀sí ẹ̀ wo eré àdáyé má dùn fa ó dùn fa wọ́n kà déwájú rẹ̀ ó ó ó ó ó ó ó àwọn yìí máa ń pàdé sẹ́yìn ìgbẹ́kẹ̀jì àpò ẹ̀kọ́ ẹ̀kọ́ òríjìnà kan ẹ̀kọ́ òríjìnà tó bá bọ̀ wá láyé mọ́lé kò dámọ́ aláìní ẹni ààrẹ tó yẹ mọ́lé kò dámọ́ ẹni tó kákúnná bá gbà ò ní lágbára àti dá omi ojú tí ń jàrá tí ń sàn ń jàrọ́ omi ojú tí ń sàn kò ní lè stop ẹ̀ ó wá dé mẹ́ka ó

mo sì tẹ̀lé mẹ́ ó lọ sí ìsìlámù ó fẹ́ sàlàyé àwọn ṣáàjùfà ni ó tó ń tọ̀hún sí ìsìlámù ni kéèyàn lọ gbá yàlùbáríkà kéèyàn lọ gbá àmú nígbà tí a bá dé Mẹ́kà àyàlùbáríkà kéèyàn máa ń dáhùn méjì ní àkọ́kọ́ ní alhajabul aswad ọ̀rọ̀ mẹ́rin kẹ́ẹ̀dé Mẹ́kà ọ̀rọ̀ jẹ́ àdébẹ̀ èèyàn téèyàn bá lágbára àti súnmọ́ bí tí alhajabul aswad ò gbọ́ tẹ́lú dùn táà máa rí wọn agbọ̀dọ̀ fọ́ọ̀kà wọ́n ti wá fọ́ọ̀kà àwà píṣọ̀ wà tàbá hmm? lè rí bí fọ́ọ̀kà àánáwọ́ àmì ìjọba àánáwọ́ sáti wá píṣọ̀wọ́ àmì ìjọba so ìsìláàmù lè hajar ìlọ́fọwọ́ kan òkúta dúdú ìṣàírọ̀ tún ní ìṣàírì hajj inú àwọn ṣe tá a fi ní hajj ní àná àkíṣẹ́ ń torí tó ní ewu kan tí ó bá wa gbé àbí nítorí pé ó ní nǹkan kan tó bù wá kọ́ òun ṣùgbọ́n lákàrà ìmọ̀ kíṣẹ́ fáwọn ọmọ ìgbìmọ̀ kọ̀tọ́ọ̀bù wọ́n ní ọ̀rẹ́ hajarul aswad mo mọ̀ pé hajaru ní ọlẹ́tẹ̀dógún wọlé kàfà ó lè ní mi lára òkúta ní ọ̀hún ó fi lè sàmbà ní fún mi lọ́wọ́lẹ̀ annẹ̀rọ àìtò Rasulullahi sallallahu inú tó tó wá ń kí sí àgbókùnú lìyà máa ní àìkání lẹ́gbẹ̀ẹ́ ilé ọlọ́nà ni ẹ̀rẹ̀pẹ̀ bí di omi bí káàkiri bí kíni the right side ilé ọlọ́run yíò náà àìká máa kíni tá máa ń fọwọ́ kàn tó ní ìgbà tó ti tó dé mẹ́ta pọ́ọ́fà ó yẹ kíni ó yẹ kàwáàmù lẹ́yìn tó wá ṣe kàwáàmù tó máa ń sàlẹ̀ wá lọ sí ibi tí ó dìde mú síta lima tí ó lọ fọwọ́ gbà tí ó fọwọ́ gbà tó mẹ́ta dáàlì máa rú àtẹ ìní ó wá kú níbi tó ti fọwọ́ kan alhajaru aswadu ó wá lọ sí maru àtẹ ìní maru àkan náà ní bẹ́ẹ̀ lọ́mí ń bá bi tẹ̀lé ìtàwé máa ń dóni ọmọ ìgbà kìíní ọ̀gbọ́n kan kìíní alọ́mọ̀rọ́ ni aríyábù àti omu alàbàwá ni alábọ́ ni alìjẹ̀dídá ni in tó sọ wa ó wá pè wọ́n ní márùwà káyínì lẹ́yìn tó kúrò níbi tó ti lọ fọwọ́ kan hajjarul aswadi àti kúrò yamani tó ma tàjà almárùwà káyínì fásà tó ma tàjà ó wá lọ sàfá ó lọ márùwà nígbà tó wá dé sàfá àti márùwà fásà á ó jọ ó pọ̀ sẹ̀sẹ̀ sáyù kìí ṣeré kìí àrin ìrìn àti eré ní sáàrí màṣálórí àṣìrán àlósáàrí bọ́sá á kò rìn kò sáré ni ó ṣe bẹ́ẹ̀ láàrin sàfá àti márúwá ní ẹ̀mẹ́ta ẹ̀mẹ́jẹ́ ẹ̀nà sàfá wal márúwá tàmí ń ṣàá eré láà فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يتطوف يعني طواف ọkùnrin náà lọ bẹ̀ ó tàwáàmù tàwáàmù márùwà gíní àdìsàfà ó ní ọjàbà ìhàìjà wà sàánà ó mọ́rọ̀ta báyìí lákùnrin ṣe ṣe ájì rẹ̀ pé lẹ́yìn tó ṣe ájì pé wà sàánà ó fi ṣẹlẹ̀ kejì wọ́n ni sàánà ó ṣẹ̀kọ̀ǹtì sallama ó sọ dé ẹ̀kẹta òkè òun ló wá ní third position tẹ́lẹ̀yìn tó ṣe ájìta wà sáńnà pẹ̀lúbì ó wá ṣe ọmọwá tẹ̀lé mẹ́mbà lábáwádà mẹ́mbà tó kí máa pariwo wọ́n ọlọ́run fún ọlọ́run ibi Hmm? wọ́n bí zikir inú orúkọ tó ma wọ́n pèsè ajin al'ajju al'ajju wọ́n na bèèrè lọ́wọ́ àdínlẹ́gbẹ̀ lẹ́bẹ̀ al'ajju pípín tó ń pèsè ajin al'ajju wasajju al'ajju wasajju al'ajju ní ká máa tádó láti ọlọ́wọ́ wasajju ní ká ó ti ó parí ájì ó parí ọmọrọ mi ń bá ájì máa àìjà lẹ́yìn tó ti tariwo rántí ọlọ́run wà lábá tí lè làbáyíkà tí mo làbáyíkà ni ọlọ́run èyí mo jẹ́ lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀kan sí. ọmọdé wọ́n dé òdì wọ́n ọ̀làbáyíkì tí mo gé ìyìn lẹ́ẹ̀kan lẹ́yìn ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́yìn ẹ̀kan torí ọlọ́run jíjẹ́ pé rẹ̀ kìí ṣe jẹ́ pé eléyìí tí ní kẹ́kọ́ ní gbogbo ọgbàdá wá ti pè wá láàmà jẹ́ pé rẹ̀ ní mọ̀làbẹ́kà náà arákùnrin yìí náà parí ájì rẹ̀ mẹ́bà ájì máa àìjáwà lábáwádà mẹ́bà ájì máa àìjẹ́ lẹ́yìn tó pariwo pé ọlọ́run tán tó pariwo fẹ́ làbẹ́kà lẹ́yìn tó fẹ́ dà á tó fẹ́ dùn àdúrà tán tòmátà rọ́hà pélé mọ́lá bí náà ẹ̀ lẹ́yìn náà rọ́hà mánà rọ́hà ni bàhábà an àrùhà rẹ̀ bẹ̀ẹ̀ ẹn tàrùh ẹn tàrùh wẹ́n tàrùh gbọ́lọ́ lọ́njẹ́ wọ́n rọ́h ó ti lọ ẹ̀nà yóò sọ rọ́h ìdáhà fún mẹ́ta rọ́hà lẹ́yìn ìgbà náà arákùnrin táwọn sọ yóò wá lọ fílímù làbí nà pẹ̀lú àwọn tí wọ́n ti tẹ́lẹ̀ bíyà ọ̀rẹ́ tẹ́lẹ̀ bíyà tí wọ́n ń òun náà tẹ̀lé àwọn tí wọ́n ń so tẹ́lẹ̀ gómìnà lóòótọ́ àwọn tá a kálẹ̀ kan àwọn mẹ́jọ iṣẹ́ hajj ni lọ́wọ́n ò tí ì parí ẹ̀. ó wá lọ ilẹ̀ haifuta hajj alma azima ni wà múna ayé rẹ̀. ó lọ bí òkè méjì kan tó jẹ́ àmà ti pa onígbìyànjú ọ̀tá ó kù kí yàn bẹ̀rẹ̀ sí wọn lọ ju kò yóò lọ sí múna ó lọ sí ó tẹ̀lé àwọn tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ bíyà ìlà haifu lọ sáyé kan tó jẹ́ pípa haijali maazimani òkè ńlá méjì kan bẹ̀m̀bẹ̀ almaazimani zabalani bí muzudalifa òkè ńlá kan náà kẹbẹ̀ ní muzudalifa so akùnrin oníṣẹ́ hajj láti lọ síbẹ̀ akùnrin náà ó tún bá wọn lọ oníṣẹ́ ní maazimani ní jabalan alimaziman jabalan bí muzalifa ó náà bá wọn lọ sókè ńlá méjì ìrọ̀ṣẹ́ ajé ń bẹ̀ lẹ́yìn tó tún wá kọ́ ń bẹ̀ wà múná ó tún lọ sí mìnà tó tún lọ parí sí ajé ẹnu lẹ́yìn tó tún wá ṣe léyìí kó tó ṣe léyìí tẹ́lẹ̀ fún ma àtàtàrí fàyà kóró mú kó bèta máa wà kí fáwọn bẹ̀rẹ̀ àlífà náà ẹnu tó kà ń dákọ̀ lẹ́kẹ̀rẹ̀ sí ajé àdábàdàfà bóò ní oṣù wá dájọ́ sàràfà àbára sì rọ̀gá kíni rọ̀gá sáájú ẹ máa rò pé kó sàràfà ó sàràfà náà o ó ní tó máa tá tààrífà ẹ lè pé láràfà ẹ sì lè ké tààrífà hmm? àràfà náà ń jẹ́bẹ̀ arákùnrin yìí lọ sáràfà yẹ kúrú lẹ́ni tí ń mọ́ríkọ̀ọ́rá ẹni tí ń wá tí ń wá kẹ́kẹ́ àkìrì ti sin láwọn ṣe hajj ó gba àwọn àyè ọlọ́dẹ ìwà lọ fáwọn àyè mọ́kúbì tá lẹ́ni tó fara balẹ̀ alimọ́kúbì tún náà ní alimọ́tàwádìí rẹ̀ alimọ́kúbì tún àwọn tí wọ́n ṣe wọ́n ṣe tí wọ́n ṣe ní fara balẹ̀ ìyàkùrú yìí ta ní wá àwọn àyè màwáàkìbá ní mọ̀bùbùdì ẹ̀ yẹ́tùbù màwáàkìbá ń wá àwọn àyè tó ń ti lè ṣe sí ọlọ́ ní hajj bẹ́ẹ̀ náà ò áàlì ò áàlì àyè kan ní Mákà tó náà wà lẹ́jẹ́ àràfà á ni ìmáàmù máa ti ń ṣe kútùbà wọn ráìjọ ẹnbẹ̀ ẹ̀wọ̀ áàlì ni ìmáàmù ti máa ń dúró ṣe kútùbà ní ọ̀bẹ̀rẹ̀ ó súnmọ́ kílò nínú ọkọ̀ bẹ̀rẹ̀ kí ni wọ́n mọ mọ́sùn sí wọ́n ní àwọn àyè wọn akòyìn náà tún délẹ̀ ó lọ sí lọ́n bẹ́ẹ̀ ó tún wá kó má nàkọ́ àyè kan náà ni àyè náà ní ètò pọ̀ ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àràfà náà ni gbogbo àwọn sẹ́yìn kọ́ ni arákùnrin ṣe ní tó tí òtítù ṣe onye kó lọ ṣe ìdáwọn àfá ń ní abọ́mú yìí òjìmá rẹ̀ kéèyàn lọ ju òkúta ní ojú méje ní ojú bere ní wà bẹ̀rẹ̀ sẹ́wà ìsánàfà bàdà ìsánàfà bàdà ó tún lọ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tí dámọ́rọ́tù àfọ́bátìlì ńlá òkúta méje tá a kọ́kọ́ lọ jù láyé kàgbẹ́ǹpẹ̀ ní akọ́bà akọ́bà ní akọ́bà ní òkè ní méjì bẹ́ẹ̀ àdúgbò tó ń tó ń gbé akọ́bà èyí tó kéwọn bẹ́ẹ̀ ni ó lọ bá wọn ju òkúta méje àkọ́kọ́ lẹ́yìn àkọ́kọ́ bọ́ wàsàbò á bá a dà ha ó tún lọ bá wọn ju òkúta méje lẹ́ẹ̀kejì wàsáyà bá a máa ẹ̀kọ́ bíi wọ́n sọ wa ó bí wọ́n fi sááyù láàrin àwọn akọ́bà yìí ó gbà wọ́n lè ṣe hajj káàkiri ká sọ nǹkan ó ṣe gbogbo ẹ̀ ó wá parí hajj ẹ̀ pẹ̀lú pé ọ̀rọ̀ àlè tàbí rìn fẹ́ rọ́hà zahaba wà zahaba ní táòdí lẹ́yìn ọ̀bá ti ṣe tọ̀wá púlù àdá ìhájì ní òtí ìṣẹ́ra o kẹ́kẹ́ tó kù ní maka ànábì ní ntẹ́ gbọ́dọ̀ ṣe gbẹ̀rẹ̀kẹ́ tó kù ní ilé ọlọ́run pé tàwáfù ní tẹ́ tàwáfù mẹ́ta ní bẹ ní hajj ní o a ní tọ̀wáfù kò dùn tọ̀wáfù pa àti dé ọkọ̀ dé maka tẹ̀dí lọ́lọ́run ẹ kọ́kọ́ lọ sí tọ̀wáfù náà ní tọ̀wáfù ní tọ̀wáfù kudu tọ̀wáfù ní fàtúdé a ní tọ̀wáfù ìfáàbọ̀ tọ̀wáfù yìí ló máa ó wà lára ṣe hajj tó máa fi rú min haisu àfáàgọ̀ náà yìí rúkúnù a tún wọ́n ní tọ̀wáfù lùwàdá tọ̀wáfù àti lọ́pù àtìkín tàwáàfù àti dé àtìkín tàwáàfù àti lọ èyí tó wájẹ́ tó kúrò hajj gẹ̀rẹ́gìnì ọ̀rẹ́gìnì tàwáàfù ìfàádọ̀ ṣùgbọ́n kò dáa káfẹ́ kú ní maka láì ṣe ti wà dáadáa ó ní tó ń mú arọ́hà lè ta òdí ẹ̀ nígbà tó gbé bá ti parí ó ti jòkú tata ó ti ju ó ti dúra rẹ̀ ta ó ti fárí ni ó lọ ṣe hajj ni ó lọ rí ni ó lọ ṣe tawaf gini al-ifada pé èyí tí ń lọ tawaf gini alwada ó ní ọ̀ntọ̀ náà lọ sí tawaf fi man rọ́hàm máa man rọ́hàm máa pẹ̀lú àgbẹ̀sọ̀ nìkan lọ ọ̀rọ̀ mímẹ́ ó ní a lọ sí tawaf pẹ̀lú àwọn táwọn náà lọ ṣe wọ́n ti lọ mú yàn sí tàwáfù yìí ẹ̀bùn kí ó ti parí ájì nù bí ẹ̀ rẹ̀ parí ájì tó ṣe bọ́lá ṣe ní ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sán ló ti tọ́jú fọ́dí àhàrọ̀ṣà àjírọ̀ wákọ̀ láàrùjírọ̀ lọ́gọ́ àhàrọ̀ṣà àjírọ̀ ọ̀hún. àhàrọ̀ṣà èèyàn ti rí èèyàn arákùnrin tó sàbí ohun tàà wí tọ́lọ́n bá gbà lọ́wọ́ rẹ̀ àhàrọ́zà àjùrọ́ ó ti rẹ́sà ńláńlá kódé ẹ̀sọ́ tó yẹ pé tọ́lọ́n bá gẹ́gẹ́ sí hàn ni ó dà gẹ́gẹ́ bí ẹni tí kò ṣẹ̀ṣẹ̀ arákùnrin ni ó padà sí ilé tó bá ṣe tí wọ́n padà wá sí ìfún pípọ́ di ọ̀ṣẹ́rọ́zẹ̀ àjírọ̀ wá kọ̀ láàájírọ̀ lọ́wọ́ ọ̀ṣẹ́rọ́zẹ̀ kọ̀dí ahárọ́zẹ̀ àjírẹ́ kọ́dí asọ́ọ̀bà àjírọ̀ ó ti rí ẹ̀sán dáadáa mú wálé wàkọ̀lá máa wá dáakarọ́ bùka èèyàn nílé aláàjì kó tó wá dín ní àfẹ́sẹ̀ àjọyọ̀ fáwọn aláwọ̀ fẹ́ gbé omi ọtí kaná àmì tájú òṣìṣẹ́ náà ọmọ ọjọ́ jẹ́ ájì ẹgbẹ́ ìlú wọn lọ gíní lọ lọ sí ájì lótẹ́lì àní ájì òṣìnà àmì pọ́lọ̀ ń gba ájì rẹ̀ ní tó bá dé ẹ̀rì pé kọ̀lá ájì olùlọ́gọ́ hujira ọ̀pọ̀n kọ̀lá hujira olùlọ́gọ́ àwọn ọ̀rọ̀ kọ̀lá ní gọ̀díbà ó bínú sí máa nà máa kọ̀lá sọ̀rọ̀ sọ pé máa wà dáàkà rọ̀ bùkà máa ẹwà máa gọ̀díbà rẹ̀ ọlọ́run ò bínú sí ọ̀rọ̀ láwọn kèdè rí ní òbí kọ́lọ̀ mú sí àdábìnrin ọlọ́run fi ní kí áyà pẹ́ kó tún sọ̀kalẹ̀ lọ́nà ọmọ dáwọ́ lóhùn máa wà dá àkàbà búkà ọmọ kọlà wọ́n ní kọlá ẹgọ̀ bí bá kùnrin tí a ló dé láti hajj bẹ́ẹ̀ sì ní ẹkọ́ nàjẹ́ tí a bá ó jẹ́ ní tí ó dà ìsọkúsọ̀ torí hajjúrù ní kí yàn mú báyàn jẹgbẹ́ báyàn sí wọn ilá ìhìlú ni mùsùlùmí yẹn hajjúrù àkọ́wú fọ́rọ́kọ̀ sàlàfí hajjúrù mẹ́wọ̀n ní kí ni kí yàn bọ̀ìkọ́tì wọ́n báyàn sí wọn bọ̀ hújúrù ó ní sọkúsọ ní ordinary ha àmá ní hijúrù tí ń jẹ́bi hijira ó ní kí yàn kú láì kẹwàá lómi fẹ́lúsìn ádùbù ní kéèyàn kọ̀tọ́ kọ́ disconnect ara ẹ̀ pẹ̀lú èèyàn kan ìrìnà ní hijira ó ní kéèyàn fún láyé kárẹ́kọ́ ni ẹ̀wá ní àlùhùjúrò ó ní ọ̀rọ̀ tí ó da alfàṣà alàgọ́ alkalam àmínú ológọ́ ọ̀rọ̀ náà dé kọ́ ọ̀rẹ́ àfihàn yawm al-jum'ah wal-imam yakhutub usqut faqad lagha wa man lagha fàlà jùmọ̀tà alàgọ́ oní alkalam ẹni tó dé láti hajj wọ́n kọ̀lá hujirọ̀ lùgọ́ àhárọ̀ záàjìrọ̀ wọ́n kọ̀lá níbi ni àfá àti parí express golden hajj àti bẹ́ẹ̀ àkómẹ́ rẹ̀ ṣe jìyà fún láti lè gbé sáré alọ́fọ́ni nítorí kù ká bẹ̀rẹ̀ lọ́la pé ó fún wọn fẹ́rẹ́ ròyìn ẹ̀sìn tí màá ń lọ gbé lọ sójú ogun bọ́sẹ̀ náà ṣe máa ń ṣe wàhálà fún tó lẹ́yìn náà yóò tún ròyìn ìdà tí máa fi ń jà bàbá parí ẹ̀ àwa sọ́láyé ìráàkì tí alóhun gangan ni ó fẹ́ kú ń bẹ̀ tí ń banújẹ́ awi fún wa lẹ́yìn ìgbà náà wá sàlàyé ọba àráàkì ọba àráàkì gẹ́gẹ́ ló kọ sílàyé fún ọba àráàkì òun ló fi ṣe ni ó wá sọ́láyé pa rẹ̀ wọ́n ti wá parí ẹ̀kọ́kọ́ àwọn fún wa láwọn hikam àwọn ọ̀rọ̀ ọgbọ́n tí ìyẹn fi ń láyé tẹ́yìn náà bá débẹ̀ ah ọ̀rọ̀ yìí kọ́ ọ̀rọ̀ tó ní tíma ni tẹ́yìn fi máa tún nǹkan sí inú ọ̀rọ̀ tó sọ fún wa iná náà sòkà náà bó fà mí ní hùmọ́rọ̀ tí rọ́dùn nàdìrò ọdúnhó bẹ́ẹ̀ شو ان شاء الله lọ́la اكتب láti gini بذاك أم بالخير تعدو ما سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت استغفرك